sárí ara ní mú mọ̀ pé mo rò wá láyé tábà ń sọ̀rọ̀ kẹ̀ má kí n sọ̀rọ̀ wá e o. ènìyàn tó ní làǹgbà yé o. kẹ̀ má kí n sọ̀rọ̀ ènìyàn tó ní làǹgbà yé o. ọ̀rọ̀ tí wàá ń bá rí. kárí bàbá lóde ká má dọ̀bálẹ̀ kìdàdì àwọn ọmọ tó bí. wọ́n tún sọ pé ká dọ̀bálẹ̀ kí wọ́n kò lè ṣe láyé ń bí kéèyàn kó owó rẹ̀ sí kó kẹ́sì kó là sí ìdí kó ní kó rẹ̀ yàgò lọ́nà. ká kúnlẹ̀ pé wú ká kúnlẹ̀ ká tún ṣe wú ó dorí gbáǹkà tó máa wọ ọ̀rọ̀ jọ láyé ìwọ ọmọ kékeré. kárí bàbá lóde ká máa dọ̀bálẹ̀ kìdàdì àwọn ọmọ tó bí wọ́n tún sọ pé ká dọ̀bálẹ̀ kí wọ́n kò lè ṣe láyé ń bí lẹ́nìyàn fowó rẹ̀ ṣí kó kẹ́sí bó ń lọ sí ibi kó ní fowó rẹ̀ yàgò lọ́nà. ojú ní tọmọ ẹ̀rù kì í bọ̀mọ rárá gẹ́dẹ́ǹgbẹ́ ọ̀rọ̀ ń bọ̀rọ̀ bọ̀ wá o ẹ á kìlọ̀ fúnra wa. parí bàbá lóde ká má dọ̀bálẹ̀ kí dàdí àwọn ọmọ tó bí kọ́ tún sọ pé ká dọ̀bálẹ̀ kí wọ́n kò lè ṣe láyé ń bí gbẹ́nìyàn fowó rẹ̀ sí kó kẹ́sí bó lọ sí ìdí kó ní fowó rárá yàgò lọ́nà. ọmọ kékeré gbajúmọ̀ ló ràn ẹ́ lójú ó dá lójú pé à ń tẹ̀jú bàbá ẹ̀ ìwọ ò ti jú wa. a rí bàbá lóde ká máa dọ̀bálẹ̀ kìdàdì àwọn ọmọ tó bí wọ́n tún sọ pé ká dọ̀bálẹ̀ kí wọ́n kò lè ṣe láyé mi bẹ́ẹ̀nìyàn fowó rẹ̀ sí kó kẹ́sí bó lọ sí ibi kó ní fowó ẹ̀rá yàgò lọ́nà. tábà sọ fún ọmọ láwọn ò rárá kégúngún wọṣọ kátọ́gùn ò tẹ̀lé o káwé ni oorun mi á mú. torí bàbá lóde bá máa dọ̀bálẹ̀ kìdàjì àwọn ọmọ tó bí wọ́n tún sọ pé ká dọ̀bálẹ̀ kí wọ́n kò lè ṣe láyé bí bẹ́ẹ̀nìyàn fowó rẹ̀ sí fẹ̀sí mọ́ níbẹ̀ṣẹ̀ o. àwọn ọmọlúwàbí èèyàn ló bí ẹ nílùú ẹgbẹ́ ń bí kí ló wá ṣe kí wọ́n ò jẹ wọ́n. sọ fún ẹ wípé kò fẹ̀sí mọ́ níbẹ̀ṣẹ̀ o. àwọn ọmọlúwàbí èèyàn ló bí ẹ nílùú ẹgbẹ́ ń kí ló wá ṣe kí wọ́n kò jọ wọ́n. àyìnká ń bẹ̀rù ọgbà kọjá orílẹ̀ pàǹjẹ̀bọ̀ ni ó. àwọn ẹlẹ́sìn ni mọ̀tòmọ̀tò. kí ni wọ́n jẹ́ tí ó fi kàgbé ẹ̀yìn ó bá lọ́rọ̀ máa bẹ̀rù agbọ́n àyíká mi ní mọ́tà kò pẹ́ fẹ́ lọ́rọ́ àtẹ̀rọ àgbà. ọmọ ẹlẹ́ṣin mẹ́jọ eléèkan mẹ́rìndínlógún. bó bá lọ́rọ̀ ọmọ bẹ̀rù àgbà o àyíká mi ni mo ta kó pẹ́ mo fẹ́ lọ́rọ̀ ọmọ bẹ̀rù àgbà. ọmọ alégún mádẹ́yìn ọmọ lọ́la. bó bá lọ́rọ̀ ọmọ bẹ̀rù àgbà àyíká mi ni mo kó pẹ́ wọ́n fẹ́ lọ́rọ́ ọmọ abẹ́bà. ọmọ olúwo ọmọ àpènà la ni. wọ́n fẹ́ lọ́rọ́ ọmọ abẹ́rù agbọ́n àyíkẹ́ mi ni mo tà kó pọ́n. wọ́n fẹ́ lọ́rọ́ ọmọ abẹ́rù agbọ́n. ọmọ agbọ̀n fún mi onílé owó. wọ́n fẹ́ lọ́rọ́ ọmọ abẹ́rù agbọ́n àyíkẹ́ mi ni mo kó pọ́n. wọ́n fẹ́ lọ́rọ́ ọmọ abẹ́rù agbọ́n. ọmọ fàṣàyàn níjẹ̀bọ̀dé. mo fẹ́ láwọn ọmọ bẹ̀rù àgbà àyíká mi ní mọ̀ọ́tà kò pẹ́. mo fẹ́ láwọn ọmọ bẹ̀rù àgbà. balógun gbogbo obìnrin níjẹ̀bú òde. mo fẹ́ láwọn ọmọ bẹ̀rù àgbà àyíká mi ní mọ̀ọ́tà kò mo fẹ́ láwọn ọmọ bẹ̀rù àgbà. kí ni wọ́n jẹ́ ó fi gbàgbé ẹ̀yìn. mo fẹ́ láwọn ọmọ bẹ̀rù àgbà. sátìrì níjẹ̀bú òde. ó bẹ́ lára máa bẹ̀rù àgbà òun àyíká mi ni mo ta kó pẹ́. ó bẹ́ lára máa bẹ̀rù àgbà. òyìnbó tó ṣe léṣì níjẹ̀bú òde. ó bẹ́ lára máa bẹ̀rù àgbà òun àyíká mi ni mo ta kó pẹ́. ó bẹ́ lára máa bẹ̀rù àgbà. ọmọ agẹ́jì lọ́sàn àgọ́ ọmọ èèyàn tó bá dòru. ó bẹ́ lára máa bẹ̀rù àgbà òun àyíká mi ni mo ta kó pẹ́ tó fẹ́ lọ́rọ̀ ọmọ abẹ̀rù àgbà. ọ̀rẹ́ àmùdá o ọba ńlé ọba lóde. tó fẹ́ lọ́rọ̀ ọmọ àgbà o àyíkẹ́ mi ni mo tà kó pẹ́. tó fẹ́ lọ́rọ̀ ọmọ abẹ̀rù àgbà. ọmọ ẹ̀gbọ́n mo gún ó ìjà mọ̀ ni. tó fẹ́ lọ́rọ̀ ọmọ àgbà o àyíkẹ́ mi ni mo tà kó pẹ́ tó fẹ́ lọ́rọ̀ máa bẹ̀rẹ̀. àwọn lòyìnbó di pósítọ̀ ní ìjẹ̀bú-òde oníbíyà nílò ìjẹ̀bú-òde. ó fẹ́ lọ́rọ̀ máa bẹ̀rù ọgbà òun àyíká mi lè mọ tàkó pẹ́. ó fẹ́ lọ́rọ̀ máa bẹ̀rù. àwọn oníjẹ̀dá lẹ́sì ní ìjẹ̀bú-òde. ó fẹ́ lọ́rọ̀ máa bẹ̀rù ọgbà òun àyíká mi lè mọ tàkó pẹ́ bá lọ́rọ̀ máa bẹ̀rù àgbà. ó bá mi wáṣọ mi wá àyìnkẹ́ ló ń ṣèlè sí i. kó mi wáṣọ tèmi wá kó mi wáṣọ tèmi wá. kó yá bá mi wáṣọ. àyìnkẹ́ ló ń ṣèlè sí i. kó mi wáṣọ tèmi wá kó mi wáṣọ tèmi wá. àwọn nítorí ẹni tí òṣùwọ̀n ṣe. mo ń rí tàlámì o ọmọ agbábí àgbàgbà yìí àwọn ọmọ àlọmọ ogun gbangba múra kórìtà láàmì o ọmọ agbábí àgbàgbà yìí anígbàjúmọ̀ ogun lápò. àwọn ọmọ àlọmọ olúmọjì ànákòrú. kórìtà láàmì o ọmọ agbábí àgbàgbà yìí àwọn ọmọ àlọmọ ogun gbangba múra kórìtà láàmì o ọmọ agbẹ́ bí àkàgbà yìí anígbàjúmọ̀ oògùn lágbo. ọkọ àìsàtò mi ọkọ ànímọ́. orí bàlá mi o ọmọ agbẹ́ bí àkàgbà yìí àwọn màlọ́mọ oògùn gbangba múra orí bàlá mi o ọmọ agbẹ́ àkàgbà yìí anígbàjúmọ̀ oògùn lápò. bàbá Bàṣírù bàbá Mọ̀súdì mi. orí tàlá o ọmọ ẹgbẹ́ bí àgbààgbà yìí àwọn ọmọ àlọ́mọ ogun gbangba múra. orí tàlá o ọmọ ẹgbẹ́ bí àgbààgbà yìí àdìgbàjúmọ̀ ogun lápò. bàbá múbúdà omi bàbá sídìkà. orí tàlá o ọmọ ẹgbẹ́ bí àgbààgbà yìí àwọn ọmọ àlọ́mọ ogun gbangba búra kórìtà lámì o ọmọ agbábí àkàgbà yìí anígbàjúmọ̀ ogun lágbo. bàbá túndé bàbá bàríyù mi. kórìtà lámì o ọmọ agbábí àkàgbà yìí àwọn màlọ́mọ́ ogun gbangba búra kórìtà lámì o ọmọ agbábí àkàgbà yìí anígbàjúmọ̀ ogun àwọn màlọ́rẹ́ adébọ́lá bẹ́ẹ̀ lomi bẹ́ẹ̀ lò nínú ìjẹ́bọ̀dé. mọ́tàlá mi o ọmọ gbábí àtàgbà yìí àwọn màlọ́mọ ogun gbangba múra mọ́tàlá mi o ọmọ gbábí àtàgbà yìí anígbàjúmọ̀ ogun dàpọ̀. àwọn màlọ́rẹ́ ó bọ́ọ̀sì ọkọ níyàwó àlìmúrídàlà mi o. Oh bí àgbàgbà yìí àwọn màlọ́mọ́ ogun gbangba múra mọ́lẹ́tà láàbí o ọmọ ẹgbẹ́ bí àgbàgbà yìí adigbajúmọ̀ ogun láàbò. ará ọlátúnjí àràbà tí mi gbókìjì. mọ́lẹ́tà láàbí o ọmọ ẹgbẹ́ bí àgbàgbà yìí àwọn màlọ́mọ́ ogun gbangba múra mọ́lẹ́tà láàbí o ọmọ ẹgbẹ́ bí àgbàgbà yìí adigbajúmọ̀ ọ̀rẹ́ òdùwọlé mọ́rílì àtúmí. mọ́tàlá ni o ọmọ gbábí àkàgbà yìí àwọn màlọ́mọ ogun gbangba búra mọ́tàlá ni o ọmọ gbábí àkàgbà yìí anígbàjúmọ̀ ogun lágbo. ọ̀rẹ́ bàṣírù ní bẹ́ẹ̀ fún olúwa máa ṣe dà yín rú. mọ́tàlá ni o ọmọ gbábí àkàgbà yìí àwọn màlọ́mọ ògùn gbangba búra kóríta láàmì o ọmọ agbá bí àtàgbà yìí adigbajúmọ̀ ògùn làkó. ọ̀rẹ́ arékè má ṣe lọ kiri nílé. kóríta láàmì o ọmọ agbá bí àtàgbà yìí àwọn màlọ́mọ ògùn gbangba búra kóríta láàmì o ọmọ agbá bí àtàgbà yìí adigbajúmọ̀ ògùn làkó aláàjì ọkọ alájà mi. kóòtà láàbì o ọmọ agbọ́ bí àtàgbà yìí àwọn màlọ́mọ ogun gbangba búra kóòtà láàbì o ọmọ agbọ́ bí àtàgbà yìí àdìbàjúmọ̀ ogun làkó. mo ń di ọmọ òun dín nílùú yìí múrídàlá mi. àtórí ẹni tí ó sùn ọ̀sẹ̀ mo di o mo délé lórí mo di o. PDP lóyún o. Murità Lámì. àtòrí ẹni tí ó sùn mọ́dí o mọ́dí nílùú yín mọ́dí o PDP lóyún o. ẹgbẹ́ bàbá ń gun à ń lọ gbà wọ́n jọ lọ́la o. ìjẹun púpọ̀ ni wọ́n máa wà tán tí ń jayé o. wọ́n jọ lọ́la wọ́n jọ lọ́lá. ẹgbẹ́ bàbá gún à ń lò gbà wọ́n jọ lọ́lá. ìjẹ̀kùn gbòòrè ni wọ́n máa wà ni wọ́n máa wà wọ́n jọ lọ́lá. lídà ẹgbẹ́ ni mo fẹ́ lọ́rọ́ gbọ́ládé ọmọ jọ̀wọ́ elékinẹ. wọ́n jọ lọ́lá wọ́n jọ bàbá gún à ń lò gbà wọ́n jọ lọ́lá. ìjẹ̀kùn ni wọ́n máa wà lọ́lá. ọ̀tún ẹgbẹ́ ní jimoh adéǹjì o. wọ́n jọ lọ́lá wọ́n jọ lọ́lá ẹgbẹ́ wọn bá kú à ń lò gbà wọ́n jọ lọ́lá ìjẹ̀bú ipò ni ni wọ́n máa wà ni wọ́n máa wà wọ́n jọ lọ́lá. mọ́ra wà yàn mí ìkànnà jẹ́ nínú ẹgbẹ́. wọ́n jọ lọ́lá wọ́n ẹgbẹ́ bọ́ bá kú à ń lò gbà wọ́n jọ lọ́lá ìjẹ̀bú wọ́n máa wà ó ni wọ́n máa wà ó jọ lọ́la. ọ̀sìnkọ̀yà mi àmọ́ ló ṣẹgbẹ́. wọ́n jọ lọ́la wọ́n jọ lọ́la ẹgbẹ́ bàbá gún wa ń lò gba wọ́n jọ lọ́la igbó ni ni wọ́n máa wà ó ni wọ́n máa wà wọ́n jọ lọ́la. balógun lẹ́gbẹ́ ńlá ṣọ́. wọ́n jọ lọ́la wọ́n jọ bàbá gún wa ń lò gba wọ́n jọ wọ́n máa wà ó ni wọ́n Fọlábí ọlọ́jà mi o. wọ́n jọ lọ́la wọ́n jọ lọ́la tó à ń lò gbà wọ́n jọ lọ́la Igbó ni ni wọ́n máa wà ni wọ́n máa wà wọ́n jọ mẹ́mbà ẹgbẹ́ àǹjọ́rìn bàǹjọ. ọjọ́ lọ́la ọjọ́ lọ́la ẹgbẹ́ bọ́bá kú wa ń lò gbà wọ́n ọjọ́ ìjẹ̀bú ìgbò ni ni wọ́n máa wà ni wọ́n máa wà wọ́n jọ lọ́la. mẹ́mbà ẹgbẹ́ Lámídì àṣetọ́ o. wọ́n jọ lọ́la wọ́n lọ́la ẹjọ́ bá bá gbó à ń lò gbà wọ́n lọ́la ìjẹ̀bú ìgbò ni ni wọ́n máa wà ni wọ́n máa wà wọ́n lọ́la àyìnláyìn ohun ìkànnì wọn jẹ olúwa máa jẹ dààmú ẹ̀yin o. ọjà lọlá ọjà lọlá ẹgbẹ́ wọn bá kú à ń lò gba àwọn ọjọ́ lọ́la ìrẹ́kú ikú ni ni wọ́n máa wá ni wọ́n máa wá àwọn ọjọ́ lọ́la. ìkànnì wọn jẹ́ ọmúṣà ọlọ́run wà mí o. wọ́n jẹ́ lọ́la wọ́n jẹ́ lọ́la ẹgbẹ́ wọn bá kú à ń lò gba àwọn ọjọ́ lọ́la ìrẹ́kú ikú ni ni wọ́n máa wá ni wọ́n máa wá àwọn báyọ̀ sóyẹ̀mí máa ń bójú kọ̀ rẹ̀ mi o. ọjà lọ́la ọjà lọ́la ẹgbẹ́ wọn bá gbó wa ń lò gba àwọn ọjọ́ lọ́la ìjẹ̀bú igbó ni ni wọ́n máa wá ni wọ́n máa wá àwọn ọjọ́ lọ́la. ìkànnì wọn jẹ́ ábíù kàmáwù mi o. ọjọ́ lọ́la ọjọ́ lọ́la ẹgbẹ́ wọn bá gbó ń lò gba àwọn ọjọ́ lọ́la ìjẹ̀bú igbó ni ni wọ́n máa wá mo rí alákìjà mi ìkànnà jẹ nínú ẹgbẹ́. ọjọ́lọ́lá ọjọ́lọ́lá ẹgbẹ́ bọ́ bá tó à ń lò pa àwọn ọjọ́lọ́lá ìjẹ̀bú igbó ni kí wọ́n máa wá kí wọ́n máa wá àwọn ìkànnì wọn jẹ ìṣọlá báyọmí o. ọjọ́lọ́lá ọjọ́lọ́lá ẹgbẹ́ bọ́ tó à lò pa àwọn ọjọ́lọ́lá ìjẹ̀bú ni kí wọ́n máa wá o àyàn wá lé mi amọ́lábí ọ̀rẹ́ mi o. ọjọ́ lọ́la ọjọ́ lọ́la ẹgbẹ́ bọ́ba kú à ń lò gba àwọn lọ́la ìrẹ̀bù igbó ni ni wọ́n máa wà ó ni wọ́n máa wà àwọn ọjọ́ lọ́la. àfọlábí mi àyàn wá lé ọ̀rẹ́ mi o. ọjọ́ lọ́la ọjọ́ lọ́la ẹgbẹ́ bọ́ba kú à ń lò gba àwọn lọ́la ìrẹ̀bù igbó ni ni wọ́n máa wà ó ìyálóde ẹgbẹ́ alájà sáré mi o. ọjọ́ lọ́la ọjọ́ lọ́la ẹgbẹ́ bọ́ba tó à ń lò gba àwọn ọjọ́ lọ́la ìjẹ̀bú igbó ni ni wọ́n máa wà ni wọ́n máa wà àwọn ọjọ́ mo fẹ́ lọ dùn wọn lá ìyálóde pẹ̀lú o. ọjọ́ lọ́la ọjọ́ lọ́la ẹgbẹ́ bọ́ba tó à ń lò gba àwọn ọjọ́ lọ́la ìjẹ̀bú ni kí wọ́n bá wà ó wọ́n jọ lọ́la. òsì ẹgbẹ́ ni màá bójú kan bọ́ ṣẹ̀dé o. ọjọ́ lọ́la ọjọ́ lọ́la ẹgbẹ́ bọ́ bá tó à ń lò gba wọn ọjọ́ lọ́la ìjẹ̀bú ìwò ni kí wọ́n bá wà ó kí wọ́n bá wà wọ́n jọ lọ́la ìkan ni wọ́n jẹ́ búrẹ́lì mi o. ọjọ́ lọ́la ọjọ́ lọ́la ẹgbẹ́ bàbá kú à ń lò gbà wọ́n jọ lọ́la ìjẹ̀bú igbó ni ni wọ́n máa wà ni wọ́n máa wà wọ́n jọ lọ́la. mẹ́mbà ẹgbẹ́ ṣàǹfúrà pọ̀ lóbìnrin o. wọ́n jọ lọ́la wọ́n jọ lọ́la ẹgbẹ́ bàbá tó wà ń lò gbà wọ́n jọ lọ́la ìjẹ̀bú igbó ni ni wọ́n máa wà ni wọ́n máa wà wọ́n jọ lọ́la ìkan ni wọ́n sí kíra tù jí mọ̀ mí o. ọjọ́ lọ́la ọjọ́ lọ́la ẹgbẹ́ bọ́ba tún wà nílò gba wọn jọ lọ́la ìjẹ̀bú igbó ni ni wọ́n máa wà ni wọ́n máa wà wọn jọ lọ́la. mọ̀dàkúndínlá mo ń fẹ́ lọ́ra bẹ̀bí o. wọ́n jọ lọ́la wọ́n jọ lọ́la ẹgbẹ́ bọ́ba tún wà nílò gba wọn jọ lọ́la ìjẹ̀bú igbó ni ni wọ́n máa wà ni wọ́n máa wà wọn jọ lọ́la. màdàmú kọ́lé ẹdí bọ́sì wọ́n jọ lọ́lá wọ́n jọ lọ́lá ẹgbẹ́ bọ́ba tó à ń lò gbà wọ́n jọ lọ́lá ìkan ni wọ́n jẹ́ bọ́ sádé kò máa yà mí o. wọ́n jọ lọ́lá wọ́n jọ lọ́lá ẹgbẹ́ bọ́ba tó à ń lò gbà wọ́n jọ lọ́lá ni wọ́n máa wà ni wọ́n ìkànnì wọn jẹ́ ṣàfúràtù àbíọ́dún. ọjọ́ lọ́la ọjọ́ lọ́la ẹgbẹ́ bàbá tó à ń lò gba àwọn ọjọ́ lọ́la ìjẹ̀bú igbó ni ni wọ́n máa wà ni wọ́n máa wà mọ́ ọjọ́ lọ́la. ìkànnì wọn jẹ́ àádùn ní ọ̀kọ́ṣọ́ mi o. ọjọ́ lọ́la ọjọ́ lọ́la ẹgbẹ́ bàbá tó à ń lò gba àwọn ọjọ́ lọ́la ìjẹ̀bú igbó. ó yá ọba àrẹ́jẹ̀ gbogbo ká lọ rẹ́gbẹ́ bọ́ba gùn àmì. ó yá o kárẹ́ jẹ́ gbogbo ó yá o kárẹ́ jẹ́ gbogbo. alájà ọya àmẹ́jì ní kòròdú ń kọ́ ọba àrẹ́jẹ̀ gbogbo ká bọ́ba gùn àmì. ó yá o gbogbo ó yá o kárẹ́. tó ṣe bá lélẹ̀ tó tilẹ̀kùn mọ́rí tó ń bẹ̀ ní yàrá o. tó ń gbé nínú ilé. tó tilẹ̀kùn mọ́rí tó ń bẹ̀ ní yàrá o. tó nínú ilé. ó ní ohun tó rí ni kí bá lélẹ̀ sọ́dọ̀ ìbòdò ṣe ló yẹ ká di ọ̀rọ̀ yẹn wò. ó lè jẹ́ wípé tó fẹ́ sílé náà jẹ́ kó sinmi tán ń gbé wàhálà bá o tán ń ṣàkàtà kìtì. ó ní ohun tó lè ní kí bá lè lẹ́tọ̀ tó rí kodò ṣe ló yẹ ká yẹ di ọ̀rọ̀ yẹn wò. ó lè jẹ́ pé wọn àwọn ọmọ tó bí sílé náà ta kú mọ́ lọ́wọ́ tán ò jẹ́rìí lé o tán ń ṣàkàtà kìtì. ó ní ohun tó rí ní ìbálẹ̀ lẹ́tọ̀ tó rí kodò yẹ ká yẹ di ọ̀rọ̀ yẹn wò. ó lè jẹ́ fáwọn èèyàn tí wọ́n jọ ń nìbọn o náà ò jẹ́ kó sì mí rárá náà ò jẹ́ kó sì mí tó ń dẹ́gàn fún lẹ́yìn o ẹ̀yìn ẹlẹ́gbẹ́ mo ní. ó ní ohun tó rí ni kí bá lè lé tó dé orí kodò ṣe ló yẹ ká yẹ di ọ̀rọ̀ yẹn wò. lówó lọ́wọ́ bó láyà bó bímọ sílé tó tún bímọ tó ṣẹ̀ṣẹ̀ ni o tó bá tún ronú lọ́wọ́. òní ò tó rí ni bí bá lè dé tó dòrí kodò ṣe ló yẹ ká yẹ di ọ̀rọ̀ yẹn o. ẹ̀yin ará mi ẹ̀dágàn ò àfinidí kó tóbi títí kó má mà ní nǹkan o tó máa ronú lé lórí. òní ò tó rí ni ìbálẹ̀ mi ará mi ìrònú òpapọ̀ láyé gbogbo oníkálukú ló máa bí bàtà tí ó ń dàrún lọ́sẹ̀ olúwa ló mọ̀ọ́dí ayé olúwa ló mọ̀ọ́dí ayé. ọmọ Mákindé nálà ayé mojúbà ní Balógun ọmọ wọn nílajú ọ̀rọ̀ o. màlárí wọn níjẹ̀bú òde o. ọmọ wọn nílajú ọ̀rọ̀ o. màlárí wọn níjẹ̀bú òde o. jagun àtòbí wọn ti rí. ọmọ orúkọ ìyá mi ayé mojúbà mi nọlá o. ayé sì kì í tó ga rẹpẹtẹ lọ́wọ́ ẹ ló máa wà. ìdílé yín ẹ ló wà tó náwó ọlọ́lá ló bí ẹ ọlọ́lá làwọn tó wò ẹ dàgbà ẹ̀yin fi ṣọmọ òṣìṣẹ́lẹ̀. àwọn ọmọ lọ́mọ ọmọ ọlọ́jà tá ò so nílùú ìjẹ́kọ̀ọ́dé. ọmọ rúkà yà mí ayé mojúbà mi náà lẹ́wọ̀n ayé sì kí tó ga rẹpẹtẹ lọ́wọ́ ẹ ló mọ̀ wá ilé yín ẹ̀dọ́ wà tún náwó ọlọ́lá ló bí ẹ ọlọ́lá làwọn tó wò ẹ̀dàgbà ẹ̀yìn kì í ṣọmọ òṣì tẹ́lẹ̀. àwọn máa lọ́mọ ìtì ọ̀gẹ̀dẹ̀ níjẹ̀bú òde o nọ́là ọmọ mákindé. ọmọ rúkà ìyá mi ayé mojúbà mi nọ́là o àìsíkì tó ga rẹpẹtẹ lọ́wọ́ ẹ ló máa wà ilé yín ẹ ló wẹ tó ń náwó ọlọ́lá ló bí ẹ ọlọ́lá làwọn tó wò ẹ dàgbà ẹ̀yin kì í ṣọmọ sí tẹ́lẹ̀. àwọn ọmọ àlọ́mọ ọmọ òṣìlẹ̀ ìjòyè ni ó nọ́là ọmọ mákindé. ọmọ rúkà yà mí ayé ojúbà mi nọ́là ayé sì kì í tó ga rẹpẹtẹ lọ́wọ́ ló máa wà ìdílé yìí.

àwọn tó rẹ̀ dàgbà ẹ̀yin kì í ṣọmọ sí tẹ́lẹ̀. àwọn máa lọ́mọ jagun aṣọ níjẹ̀bọ̀dẹ̀ o lọ́la ọmọ mákindé. ọmọ rúkà ìyá mi ayé mojúbà mi lọ́la o ayé sì kì í tó ga rẹpẹtẹ lọ́wọ́ ẹ ló máa wà ìdílé yìí ẹ ló wà tún náwó ọlọ́lá ló di ẹ ọlọ́lá làwọn tó wò ẹ dàgbà ẹ̀yin kì í ṣọmọ sí lídà ẹgbẹ́ ẹgbẹ́ ọba ló lọ́lá ọba ló lọ́lá níbẹ̀ níjẹ̀bú òjè òun náà la ọmọ mákindé. ọmọ orúkọ ẹ̀yà mi ayé mojúbà mi náà la ayé sì kì tó ga rẹpẹtẹ lọ́wọ́ ẹ ló máa wà ìdílé yín ẹ lówó ẹ tó náwó ọlọ́lá ló bí ẹ ọlọ́lá làwọn tó wò ẹ dàgbà ẹ̀yìn kì í ṣe ọmọ òṣì. ṣìfù balógun balógun yóò pẹ́rí ọba olúwa má má padà lẹ́yìn ẹ o nọ́là ọmọ mákindé. ọmọ rúkà yà mí ayé mojúbà mi nọ́là o ayé sì kí tó ga rẹpẹtẹ lọ́wọ́ ẹ ló máa wà ìdílé yìí ẹ ló ẹ tó ń náwó ọlọ́lá ló bí ẹ ọlọ́lá làwọn tó wò ẹ dàgbà ó ẹyin kì í ṣọmọ sí i. ọmọ abúlé ṣọwọ́lá lágbólé jọ sí níjẹ̀bọ̀dé o nọ́là ọmọ mákindé. ọmọ arúgbó àyà mi ayé mojúbà mi nọ́là o ayé sì kì í tó ga rẹpẹtẹ lọ́wọ́ ẹ ló mọ̀ ìdílé ẹ ló tó ń náwó ọlọ́lá ló bí ìkíṣọ́ mo ṣì tẹ́lẹ̀. ọmọ ìta ń tẹ́bọ́ ọmọ alábà méjì mi ọmọ oníta àjínà. ọmọ rúkàyà mi ayé mojúbà mi nàlá o ayé sì ní tó ga rẹpẹtẹ lọ́wọ́ ẹ̀ ló máa wà ìdílé yìí ẹ ló wà tó náwó ọlọ́lá ló bí ẹ ọlọ́lá làwọn tó wò ẹ̀ dàgbà kì í ṣọmọ sí tẹ́lẹ̀. ọ̀rọ̀ kí wá ọ̀rẹ́ yíyáwó tèmi ó nọ́là ọmọ mákindé. ọmọ orúkọ àyà mi ayé mojúbà mi nọ́là o àrísìkí tó ga rẹpẹtẹ lọ́wọ́ ẹ ló máa wà ìdílé yín ẹ lówó ẹ tó náwó ọlọ́lá ló bí ẹ ọlọ́lá làwọn tó wò ẹ dàgbà ó ẹ̀yin kì í ṣọmọ òṣì tẹ́lẹ̀. ọkọ lè ọlá ń ṣe wá sí mi níjẹ̀bú o ọdún kọkàn sí pé ní. ọmọ orúkọ àyà mi ayé mojúbà mi lọ́la o ayé sì kì í tó ga ẹ̀pẹ̀tẹ̀ lọ́wọ́ ẹ̀ ló máa wà ìdílé yìí ẹ̀ ló ẹ̀ tó náwó ọlọ́lá ló bí ẹ ọlọ́lá làwọn tó wò ẹ̀ dàgbà o ẹ̀yìn kì í ṣọmọ sí tẹ́lẹ̀. àrẹ̀mú adé òyìnbó onímútọ̀ pàtì ni. lówódé onírin wọn gbọgà o ọmọ mákindé. ọmọ orúkọ àyà mi ayé mojúbà mi ríra ìmìlẹ̀ ọ̀nàńlá ọmọ mákindé. àwọn orúkọ àyà mi ayé mojúbà mi nàlá o ayé sì kì í tó ga rẹpẹtẹ lọ́wọ́ ẹ ló máa wà ìdílé yìí ẹ ló wà tó náwó ọlọ́lá ló bí ẹ ọlọ́lá làwọn tó wò ẹ dàgbà o ẹ̀yin kì í ṣọmọ sí tẹ́lẹ̀. bàbá kúndínlá lásìkò ń bọ̀ ní tirẹ̀ o lọ́la ọmọ mákindé ọmọ orúkọ àyà mi ayé mojúbà mi nàlá o àrísìkí tó ga rẹpẹtẹ lọ́wọ́ ẹ ló mọ wà ìdílé ẹ ló ẹ tún náwó ọlọ́lá ló bí ẹ ọlọ́lá làwọn tó wò ẹ dàgbà o ẹ̀yin kì í ṣe ọmọ òṣì tẹ́lẹ̀. bàbá sẹ̀rí bá ń kó bá wa tọ́jú àwọn sẹ̀rí o nọ́là ọmọ mákindé. ọmọ orúkọ àyà mi ayé mojúbà mi lọ́la o ayé sì kì í tó ga rẹpẹtẹ lọ́wọ́ ẹ ló máa wà ìdílé yín ẹ ló ẹ tún náwó ọlọ́lá ló bí ẹ ọlọ́lá làwọn tó wò wọn dàgbà ó ẹyin kì í ṣọmọ òṣì tẹ́lẹ̀. bàbáde ọlá ń bá báńkà mọ́rùndín ni mi ò lọ́la ọmọ mákindé. ọmọ rúkà ìyá mi ayé mojúbà mi lọ́la àrísìkí tó ga rẹpẹtẹ lọ́wọ́ ẹ ló máa wà ìgbélé yìí ẹ ló wà tó náwó ọlọ́lá ló bí ẹ ọlọ́lá làwọn tó wò ẹ̀dàgbà ó fẹ́ igi sọmọ sí tẹ́lẹ̀. bàbá òkìkí ọlá máa bàbá Kìmùmí o lọ́lá ọmọ Mákindé. ọmọ Rúkàyà mi ayé mojúbà mi nọ̀là o ayé sì kì í tó ga tàgbàtà lọ́wọ́ ẹ ló mọ̀ ìdílé ẹ ló wà tó náwó ọlọ́lá ló dì ẹ ọlọ́lá làwọn ọmọ orúkọ àyà mi ayé mojúbà mi nà là ayé sì kì tó ga rẹpẹtẹ lọ́wọ́ ẹ ló máa wà ó lówó ẹ náwó ọlọ́lá ló dì ẹ ọlọ́lá làwọn tó wò ẹ ó ẹyí kì í ṣọmọ sí tẹ́lẹ̀. bàbá ṣèkìrì mi bàbá ọlátúnjì àrẹ̀mú adé máa fojú kan lọ́rọ̀ mi ó nọ́ńlà ọmọ májídé. ọmọ orúkọ àyà mi ayé mojúbà mi nàlá o ayé sì kì í tó ga ẹ̀pẹ̀tẹ̀ lọ́wọ́ ẹ̀ ló máa wà ìdílé yìí ẹ ló ẹ tún náwó ọlọ́lá ló dì ẹ ọlọ́lá làwọn tó wò ẹ dàgbà ó ẹyin kì í ṣọmọ sí tẹ́lẹ̀. àrẹ̀mú adé bàbá fáúsà ọlọ́dàpọ̀ mi nọ́là ọmọ mákindé. ọmọ rúkà yà mí ayé mojúbà mi nọ́là ayé sì kì í tó ga rẹpẹtẹ. bàbá àdíjá àdíjá kú búra ní tirẹ̀ o nọ́là ọmọ mákindé. ọmọ rúkà yà mí ayé mojúbà mi nọ́là o ayé sì kì í tó ga rẹpẹtẹ lọ́wọ́ ẹ ló mọ̀ mọ́ ìdílé yìí ẹ lówó ẹ tó náwó ọlọ́lá ló bí ẹ ọlọ́lá làwọn tó wò ẹ dàgbà ó ẹyin kì í ṣọmọ òṣì tẹ́lẹ̀. ọkọ láyé ń ká. ìwọ lòlùfẹ́ làmọ́tò mi o nọ́là ọmọ mákindé. ọmọ olùkàyà mi ayé mojúbà mi nàlá àrísìkí tó ga rẹpẹtẹ lọ́wọ́ ẹ ló máa wà ìdílé yìí ẹ ló ẹ tó náwó ọlọ́lá ló bí ẹ ọlọ́lá làwọn tó wò ẹ̀dàgbà ó ẹ̀yìn kì í ṣọmọ òṣì tẹ́lẹ̀. ọkọ abẹ̀mí ajé ọmọ igi ńlá nílùú èkó náà là mọ́ mákindé. ọmọ rúkàyà mi ayé mojúbà mi náà là ó àrísìkí tó ga rẹpẹtẹ lọ́wọ́ ẹ ló máa wà ìdílé ẹ ló wẹ̀ tó náwó ọlọ́lá ló bí ẹ ọlọ́lá làwọn tó wò ẹ̀dàgbà ó ẹ̀yìn kì í ṣọmọ ọkọ mọ́jàlé wa dá wà Khalidu ní tiẹ̀ o lọ́la ọmọ Mákindé. ọmọ Rúkàyà mi ayé mojúbà mi nàlá o àrísìkí tó ga rẹpẹtẹ lọ́wọ́ ẹ ló máa wà ìdílé yìí ẹ lówó ẹ tó náwó ọlọ́lá ló bí ẹ ọlọ́lá làwọn tó wò ẹ̀dàgbà ẹ̀yìn kì í ṣọmọ òṣì tẹ́lẹ̀. ọ̀kọ̀rí jíga màmá ìbílọ́lá mà ní tirẹ̀ o nọ́là mọ́ mákindé. ọmọ olúkàyà mi ayé mojúbà mi nọ́là o àìsìkí tó ga rẹpẹtẹ lọ́wọ́ ẹ ló máa wà ìdílé yín ẹ ló ẹ tún náwó ọlọ́lá ló bí ẹ ọlọ́lá làwọn tó wò ẹ̀dàgbà ẹ̀yìn kì í ṣọmọ òṣì tẹ́lẹ̀. ọkọ̀ adéròǹkà ń kó bá wa kó lólùfẹ́ ó náà là ọmọ mákindé. ọmọ orúkọ ẹ̀yà mi ayé mojúbà mi nọ̀là o àìsìkì tó ga rẹpẹtẹ lọ́wọ́ ẹ ló máa wà ìdílé yín ẹ lówó ẹ tún náwó ọlọ́lá ló bí ẹ ọlọ́lá làwọn tó wò ó ẹ̀dàgbà ó ẹ̀yìn kì í ṣọmọ sí tẹ́lẹ̀. ọ̀nà jìnnà ó tẹ́tí náà wá fẹ́ ọmọ mákindé ayé mojúbà ọmọ rúkà yá rẹ̀ mọ́dé ọmọ rúkà yá rẹ̀ mọ́dé. ọ̀nà jìnnà ó tẹ̀tí náwó afẹ́ ọmọ mákindé ayé mojúbà ọmọ rúkà yá rẹ̀ mọ́dé ọmọ rúkà yá rẹ̀ mọ́dé. ọláyíwọlá ọ̀rẹ́ òbínú ọ̀dà nǹkan o aláàjírà ságìtò mẹ́tọ́ o. ọláyíwọlá ọ̀rẹ́ òbínú ọ̀dà nǹkan o mẹ́tọ́ olówó tí ń nílùú ẹ̀túrà kìnìún ó jẹ́ tí ó fi gbàgbẹ́yìn balógun nílò àgbọ̀ wa ẹgbẹ́ àṣàkí mi. alájì ọkọ alájì àmúrẹ́ nìkẹ́. balógun nílò àgbọ̀ wa ẹgbẹ́ àṣàkí mi. mo fẹ́ lọ́rọ́ kan kọ́ màmá ṣe ní. balógun nílò àgbọ̀ wa ẹgbẹ́ àṣàkí mi ọkọ bí Victoria mi àmàdé ọlápọ̀ ní tiẹ̀ o ó lu àkójá wọn sí. balógun lè lo àgọ́ wa ẹ kíra sákì mi. ọkọ màmá síkírù mi màmá sùúrà ní tiẹ̀ o olúwa ló wọlé. balógun lè lo àgọ́ wa ẹ kíra sákì olúwa máa lọ́gán ọkọ abẹ̀nídòdò ló gbé o màmá fáwùsà tù mí. kálẹ́kùn nílùú àgọ́ wa ẹ kíra sákìlì. ọ̀rẹ́ ọkọ àníbá ìbínú ọ̀dà ńkọ. kálẹ́kùn nílùú àgọ́ wa ẹ kíra sákìlì ọ̀rẹ́ ọkọ àjíhùn ìbínú ọ̀dà nǹkan. balógun nílò àgọ́ wa ẹ kíra sákì mi. ọ̀rẹ́ ọkọ mújílì bàbá kúdírà ìbínú ọ̀dà nǹkan. balógun nílò àgọ́ wa ẹ kíra sákì ọ̀rẹ́ ọkọ gàníyà màmá yẹ síra tù balógun nílò àgọ́ wa ẹ kíra sákì ìjọ mẹ́rin mẹ́sídíìsì mẹ́rin lọ́lá ìwà ìṣẹ̀ṣẹ̀ fẹ́ lọ sóde olówó lẹ́jẹ́. balógun nílò àgọ́ wa àṣàkí mi. ó kọ́lé ìkókò tiẹ̀ alágbàlá jáyàjáyà ni ó nílò àgbo wa lé. balógun nílò àgọ́ wa gbogbo yín gbádá ẹ̀yin èrò tó ń lọ sí kòsì o ẹ ti ẹ̀yà nílé àṣàkì mi kẹ́kí balógun lágbọ̀ wá kẹ́kí balógun lágbọ̀ wá. gbogbo yín gbádá ẹ̀yin èrò tí ń lọ sí kòsì o ẹ ti ẹ̀yà nílé àṣàkì mi kẹ́kí balógun lágbọ̀ wá kẹ́kí balógun lágbọ̀ wá ọláyíwọlá mi rasaki pẹ̀lẹ́ o gbọ́ ọ̀láyé wọn là mìíràn àtàkì pẹ̀lẹ́. aláwòrán ló fún ẹni tó gbé ẹ̀ka. ọba ló gbé ẹ̀ka aláwòrán ló fún ẹni ló gbé ẹ̀ka ọ̀láyé wọn là mìíràn àtàkì pẹ̀lẹ́. ọ̀láyé wọn là mìíràn àtàkì pẹ̀lẹ́ o. pẹ̀lẹ́ o gbọ́. lógun ẹ̀ ní ìlú ọba ló gbé ẹ ga.